وأهمل جميع ما أخذ عرف نفسه بل الإنسان نفسه بصيرة ولو ألقى معاذيره رجعنا بدون اختبار على جميع ما سبق ولكن دائما أكرر ثم أكرر أن من يستفيد بل أول المستفيد في هذه الحلقة من يسمى بالحمد لما جاء من حديث أبي, أبي زيد الأنصاري في يوم كلم الرسول صلى الله عليه وسلم أصحابه وخطبهم من بعد صلاة الصبح إلى أن غربت الشمس فأخبرهم بما كان وبما هو كائن قام كل من الصحابة ورجعوا إلى بيوتهم فقال الراوي ثم بعد ذلك أعلمنا أحفظنا فإذا ضبط طالب العلم هذه الجملة فأعلمنا أحفظنا يعرف حق المعرفة أن علم هذا الدين أكثر ما يفيد الإنسان منه من حفظ ووعى وفهم لذلك نريد أن نفتتح أو أن نستأنف الحلقة مرة أخرى بهذه المنظومة لأنها مشكلة للذهن في الحفظ وليس بسهل ليس بسهل لكن من اهتم بها وحفظها فما بعدها أيسر منها فما بعدها أيسر منها fẹ́ra Abu Zainab Samri gbogbo ní ojú sọ́n fẹ́rẹ̀wà sọ́wà òtúdà èèyàn wọ́n lè kí ó lọ sùn bùmí wọ́n sì wà fi kásùn bá lè nígbà tí àwọn afọ tí wọ́n ti sọ fún ọmọ àwọn àlà ṣé wọ́n ń bẹ̀rẹ̀ wọn bá nígbà tí àti ìgbà tí àti ìgbà àwọn ọgbọ́n tàbí lásán àwọn sára tó bá lè ṣe ọkàn wa pé kí wọ́n lọ́sọ̀ àwọn sára tó sọ àwọn afọ àwọn ọdún àti ìgbésí ọ̀hún ọ̀tún náírà tàbí àti àwọn ọ̀tún lọ́wọ́ àti ìṣọ̀lọ́ àpò rẹ̀.

lọ sí àtúkọ́ lẹ́yìn ẹ̀gbọ́n bá dé pé owó olùmú ó sì ṣàpé òun náà mara rẹ̀ ọ̀tọ́ bá tún jẹ́ pé aṣòjú àká àgbékalẹ̀ náà àwa náà mara wa wọ́n fi ráyà kan tó lọ ẹ̀yìn ìta ìrẹsì ọ̀hún kálukú náà kọ́ máa fi sí owó ara rẹ̀ ìlọ́dà òun sí lọ́dọ̀ ẹ̀kọ́ àwa náà wọ́n á jẹ́ owó wa pa pípa pa kókó téèyàn fi jẹ ọmọ akẹ́kọ̀ọ́ èyí tó pọ̀ jù níbẹ̀ náà ní téèyàn àsórí àti téèyàn lò wọ́n ti yí wa lórí àwọn afẹ́rẹ́ ní sọ̀rọ̀ bá wà ní ọ̀pẹ́lá láti máa ní kò sí wọn ká àwọn ẹ̀rọ ìṣẹ̀lá nínú tí wọ́n sọ òun náà ti pé ní sọ̀rọ̀ bá wà ní ọ̀pẹ́lá kò jẹ́ kí àwọn àpò ìṣẹ̀lẹ̀ àwọn ti wá lò láti ń jẹ́ pé ọ̀sẹ̀ ẹni tí ó bá jáde kọ́ ọmọ àgbà lóògùn yẹn ju kọjá pé kọ́ àpòyí kò pọ̀ kọ́ wá ló pé kọ́ wá fi lílo rẹ̀ kò fi tẹ̀lé. wọ́n á ní láàárọ̀ ìlú ọlọ́ láti ṣí ìdè àwọn ìjókòó wa yìí àwọn òun kọ́ wa pé bí ṣe wọn á ṣe máa kọ́ wa náà ní kanú àwọn tí wọ́n lè ṣàǹfààní fún wa wọn ní ìhà rẹ̀ tó ilé ìhà náà ló lé ṣùgbọ́n tá a bá ti lè gbìyànjú láti ha ilé pẹ̀lú ìgbọ́lọ́ àwọn tí ó máa tẹ̀lé yóò fún un yóò rọ̀ ju ilé ìgbà ọ̀dọ́ náà bá ti dé láti ìhà rẹ̀ náà. Tẹ́lifílẹ̀, ọ̀yẹ́ wà ní sọ ìparí ibi tẹ́ ẹ parí ẹ̀ ìtumọ̀ parí ẹ̀sùn náà ni àwọn ẹ̀kọ́ ti ẹ̀kọ́ tẹ̀sí. ní kí ló fa ààrẹ pé imam zumai chairman zumai a máa ti ń bọ́ nù ayé náà ẹ̀kọ́ wa ni ṣùgbọ́n ń bá a ṣíṣì ń bẹ̀rù yẹn gbogbo ìgbà kò sí ọ̀nà ni bọ́bá tó dúró tán ọ yára lọ ju nǹkan mìíràn so ẹni tó wá jẹ́ wípé kò kúnlẹ̀ ní ìtìmọ̀ àmọ̀tẹ́lẹ̀ tí wọ́n tún wá bèrè sí wọn yóò wulẹ̀ máa bá bu ara rẹ̀ ẹni tó bá ní. lọ́jì nínú ìgbà ìfò wà lápẹ̀ẹ́ ìrìnàṣẹ̀rẹ̀ ìdánilòkọ̀wà náà láyé ìsìn ọkàjẹ̀ wípé ọ̀rọ̀ tí a kò lè wọnú tí a mọ̀ torí pé ìwáyà tó parí àjíṣù gbẹ̀rẹ̀ gbọ́wà tí ó fi ìgbẹ̀káríà kéde kí wọ́n fẹ́ fàyọ̀ èèyàn sọ̀rọ̀ lọ ń sọ̀rọ̀ lọ ó wá fẹ́ lo àdíìfò kan kọ́ wá rí pé àwọn tí wọ́n bẹ̀m̀bẹ̀ tùlábùl ilmi ni wọ́n ṣùgbọ́n dáròjà wọn tó wọn ò sì lè tọpọpẹ́ wọn dípò kọ́ sọ wípé ẹnìkan nínú àwọn sọ̀hábà kọ́ wá lò kí ó kọkàn bọ̀ tí pé àwọn tí ń bọ̀ kọkàn náà ojúkọ̀nà tẹ̀bí yíṣù oníkírọ́wí àwọn kan làmílẹ̀nu àwọn àfá fi pé ìrọ́ náà ní kí wọ́n yóò lọ parọ́ ó ti mọ̀ wípé a ní Abu Zainabu méjì ìkan alẹ́ẹ́dẹ́wì ìkan alàgúsí alàgúsí dọ̀rífò ni alẹ́ẹ́dẹ́wì sọ yíwò ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí alẹ́ẹ́dẹ́wì ti dọ̀yífù lọ́sọ́ nígbàtí wọ́n bá wá sọ̀rọ̀ lọ ọwá ní haddathana Abu Zainab ọkà fòrò kò sọ pé àlẹ́dẹ̀wí kò sọ pé alàgúsí olùkọ́ àti òjí màmá ti bẹ̀rẹ̀ ni a ń pè ní tẹ̀lẹ́sù ṣe tẹ̀lẹ́sù bálàdì náà wà tuntun tó ń ṣáàgbà rìwáyà àmọ̀dálís àbánigbà bọ́ọ̀rù mi yàbí tẹ̀dílís agbóhùn ìlàwọ́ mímọ̀ sáàkọ̀ wọn jọ ipá ẹni mọ̀dálís lẹ́ni bákan náà kí èèyàn pọ̀ ní mọ̀rọ̀ sí yọ̀rọ̀ sí lọ́hàdí ṣe rí ìrìsíkọ́tù sọ̀hàdí fún tábìrì bọ́ọ̀lù tàbí yóò ṣe gbọ́n ọ̀gá látọ̀dọ̀ ànábì tí ó wà fún sàbí ṣùgbọ́n nínú mọ̀rọ̀ sí ìlú ìtọ́fẹ̀sẹ̀múlẹ̀ náà bẹ̀m̀bẹ̀ torí pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tọ́jẹ́sẹ̀ lè òdodo tọ́jẹ́ pọ́mọ èkì ọmọ àǹsọ́ bí ẹ̀kọ́sẹ̀ lójú ẹ̀ torí wípé ìtẹ̀yìn ọ̀pọ̀lọmọ́. nínú àwọn àfáàrí tí ìparọ́ bàbá bàbá má dùwà bẹ̀ kírú ráwáyé ọmọ sọ nìyí sọ́bà ń jẹ sọ́bà ń múni ṣùgbọ́n ó ti ń gbọ́lẹ́nu àwọn èèyàn irú ẹ̀ pọ̀ tọ́jẹ́ wípé pípọ̀ táwọn èèyàn ń sọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó jẹ́ àmọ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ gangan àwọn míì wá ń bẹ báwọn tọ́jẹ́ wípé ìpìlẹ̀ ọ̀rọ̀ pé a gbé ọ̀rọ̀ fún ẹni tó yẹ kó sọ fún àgẹ́gẹ́ jọba bọ́ bẹ́ẹ̀ kí sọ ní ìṣòro pé ọ̀rọ̀ sọ́sẹ̀ wọ́n sọ wípé so tí wọ́n bẹ́ sọ́rọ̀ bá wọ́n ní ọdún wíìnà wọ́n ti fún wa jẹ bí oúnjẹ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí wọ́n fún wa jẹ bí oúnjẹ ààwọ̀ láàrin òpùrọ̀ àti lóòótọ́ náà ní gbogbo àwọn tí wọ́n mọ̀ parapọ̀ máa ń sọ sí ọ̀rọ̀ ṣe fara wọn àti wá dídárọ́jà náà yàtọ̀ sí ní tó sọ wa débẹ̀ náà àti dídárọ́jà كما سيدنا لا لابد من المتابعة بروايته إلا إذا أنعن أو صرح بالتحديث لأنه من المدلسين àwọn ọ̀pọ̀lọpọ̀ sí ìbẹ̀rù àwọn èèyàn tó jọ wípé bíza yìí ó kọ wọn àti bá tẹ́lú gbọ́ngbogbo gbà ààbò tó wọn bẹ̀rẹ̀ wọ́n sì wà bẹ́ẹ̀. ní ọ̀wà fẹ́ sìn bí kò mọ̀ sọ̀rọ̀ alhassan al-basri modelis irú wọn náà tẹ̀lé ìṣùgbà mi sì rèé kìí ṣe ìmọ̀mọ̀ fẹ́ parọ́ kọjọ wípé kéèyàn mọ́ gbé nǹkan bọnú ara wọn ṣùgbọ́n gbé pé ìmọ̀ ẹ̀sìn ni ẹ̀sìn la fi ń dè in táwọn èèyàn máa sọ náà ni wípé àkọlẹ̀ fíùsì tó ń wò ní kẹ́ni tí ọba tó bí ọ̀gá sí ṣùgbọ́n sì náà wá sí dẹ́sìn ọ̀rọ̀ yóò kíyà pé tí wọ́n bá ń tí wọ́n sáà ń gbé àwọn afáàṣẹ àwọn gbogbo gbà òpó ẹ̀ máa pàdé ìṣẹ̀lẹ̀ òpó ni o ṣé ẹ mọ̀ pé ẹlòmí ọ̀sọ̀ yìí pé àkùkùrọ̀bù ah, ṣe é ṣe pọ́ mọ̀mọ́ fẹ́ parọ́ fífá nìyẹn lè wọ́n rán tó rẹ̀ nígbà náà wọ́n kọ àwọn èèyàn jọ èèyàn mẹ́wàá àfọ àwọn ọkùnrin ní àdéhìsì máa yóò nù lọ hawa tí wọ́n bá ti padà búù yẹn sì kà búù yẹn sáré kà búù ló ń ṣe ń wo bí ẹ ṣe ń rọrùn gbé kalẹ̀ ìgbà míì bẹ àwọn kankan bẹ tẹ́tù wá sáǹfà níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé ọ̀tọ̀ ló kọ wọn tọ̀ táwọn èèyàn gbé wọn Hmm. so ìtìkọ́nù ọwà lágbàjá ìkókò ẹ̀rẹ̀ nǹkan báyìí láwọn ìsìn pé ó kọ̀ lẹ́gbẹ̀kọ́ bí ìdìní láyé wáyé kọ̀ ha kí ní ọ̀sára yẹ ṣùgbọ́n mọ̀gúnmọ̀ ọwà dáàpọ̀ 1 to 23 ni ṣùgbọ́n 1 to 23 bí 1 to 1 1 to 23 bí 23 million lójúrí fún nǹkan mi èyí tá ń bá lọ kankan ṣùmúní ṣùmúní tí ìbá ṣe ṣẹ́ríwù alìhà sẹ́jọ́ kan èyí jókòó ẹ̀ kankan 19 pèrè lòun ó sì tọ̀rọ̀ so àti ṣe ṣẹ́ríwù bí mẹ́rẹ̀ láti parí mọ̀kọ́ dá mẹ́rẹ̀ àti ṣe ṣẹ́ríwù bí mẹ́rẹ̀ ń bẹ̀ wà kọ́ sí ramú àmọ́kọ̀rẹ́ àṣàrà Ìlàtọ̀ kí ìṣèrò àṣẹ́

الأرض وأنا إليه مستقيم وليس حجة بلا تكون وليس حجة به تكون Ṣùgbọ́n tàbí náà, mo tàbí lè mú, ṣùgbọ́n àti kọjá àdúgbò. Ọ̀dá kí ló tó kò? Bákan wà sí, ọya. ó kọ ẹ̀kan jàdìdónù kò ń pé wá ti làdá nàkàlí káàkiri ìgbàrí bí fẹ́lá fẹ́ tó ṣe òjì tàbí bí fẹ́lá fẹ́ tó ṣe òjì tàbí. jama'a ní bàyín ẹ̀kẹ́ bàyín parẹ̀parẹ̀ bájọ̀ka ẹ fi màtìbàyín dọ̀ bá sọ̀rọ̀ torí pé kò síbi tí àtẹ́ẹ̀tì rí gọ́pùtù rẹ̀ kọ́lá mo fẹ́ ṣe gọ́pùtù rẹ̀ ìpínlẹ̀ ìwádìí kọ́ hàrá wípé àtìṣkírù àsọ̀híhù alìílmi limanzumati abi mahmud ahmed bin ibrahim al-maqdisi al-mutawaffa sana sab'a wa sitta wa khamsin hijriya bi idnillahi ta'ala turbe inda wala le kódà ó ń jọ bí gbàgbé pé àwọn àfa àdẹ́lẹ̀ bíi pápẹ́ kò sí lọ dámú kò sí lọ dámú pé mo fẹ́ kàtí ẹ̀ ẹ̀ tí àwọn bá ní ọkọ̀ tó bá ha ìwíkú ìlú ọmọ wí ní ọkọ̀ àwọn èèyàn fún òṣèlè sọ wípé wúwà hafilu muslim kó sì máa máa rúmọ̀ wà lé ọkùnrin nínú kí ọkùnrin nínú kí ni o mo wá wò pé mo lè jẹ́ twenty three kagbe ní ìjókòó ẹ̀mẹ́ta abẹ́ mẹ́rin ọwọ́ yìí nìyẹn wá tábà ní kagbe ní ìjókòó ẹ̀mẹ́rin tábà mú ní six six ìjọba parí ọ̀jẹ̀ sáyẹ̀fù lẹ́ẹ̀kẹ́rin àbí ṣùgbọ́n sábà ń sẹ́wọ́n sẹ́wọ́n èjì ọba parí alẹ́ fi òun ṣe mẹ́sàn-án torí pé ìparí rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lákàfẹ́ gbọ̀bátọ̀ kí o ṣòṣó kọ́ bí òun ṣùgbọ́n ó kọ́ wọn سوف فهم الجوفي Thank you. a dis jека lan em fe sepsis nìkan kápá kan re kákọ jọ mi بسم الله قتادة والحسن البصري قتادة والحسن البصري حميد الطويل حميد الطويل والتين حميد الطويل والتين حميد الطويل والتين قتادة قتادة قتادة قتادة إيه، إيه، إيه، من قتادة والحسن البصري قتادة والحسن البصري حميد الطويل والتيمي حميد الطويل والتيمي قتادة والحسن البصري قتادة والحسن حميد الطويل والتيمي حميد الطويل والتيمي هشيم هشيم الثوري أبو الزبير هشيم الثوري أبو الزبير هشيم الثوري وأبو الزبير هشيم الثوري وأبو الزبير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير والقاري العامش والزهري والقاري العامش والزهري وابن جرير جابر لجرفي وابن جرير جابر وابن جرير جابر الجوفي هم وابن عتيبة الحكم سفيانهم وابن عتيبة الحكم شريك للقاضي ابن إسحاق العلم أبو ربيب يونس سعيد أبو ربيب يونس سعيد ابن أبي أروبة سعيد Wọ́n àbí ọ́ ìdínlẹ̀ wà yìí. Wọ́n kùn Mùsùlùmí ń kádà Yazidu. Wọ́n àbí Yahya kádà Maimunu. Ma'a bin Waqidin wal Husainu. Ma'a bin Waqidin wal Husainu. Na'am. Wa qala أميد القوي والتيم أزيم القوي والتيم كبيرة والعدي كثير وصالح العمل والسوء والسجري ذلك ممكن صبيانه وابنه دائما الحكم يجد بالقادم عن ابوه غير من فاطمة عزيزة وما تجيب فاطمة عزيزة خالد بن وليد وأبو مسلم لا يزيد فاطمة عزيزة إلى أنا خير وأعيش واحد ولا تسعين. لا تسعين. Àwọn ẹgbẹ́ ìṣẹ́ dábùkù ni ó àti àwọn ẹ̀hẹ́. Lẹ́yìn ìṣẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ ìlú àtẹ́yìn, òṣèlú òṣèlú àwọn ìlú àwọn ìlú rẹ̀.

أبي يحيى كذا ميمون مع كل واحد والحسين قتادة والحسن البصري حميد الطويل والتيمي هشيم الطويل أبو الزبير مديرة وابن أبي كثير والقارئ الأعمش والزوري وابن جرير جابر بن شريك القاري بن إسحاق العلم أبو عبيد يونس السعيد وابن أبي حروبة السليد وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد وابن أبي يحيى كذا ميمون مع ابن واجد هو الليل طويل والسير قيم مجرد وابن عبد كثير والأخبار العامة والسوري قبل جرير جابر قتيبة الحكم شريف القائل من إسحاق العدل أبو عبيد يونس البعيد وابن أبي عروبة دليل وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد وابن أبي يحيى كذا ميمون مع ابن واكد وابن أبي يحيى كذا ميمون Thank you. قتادة والحسن البصري حميد الطويل والتيمي قتادة والحسن البصري حميد الطويل والتيمي حميد الطويل والتيمي قتادة والحسن البصري أمير للطريق وأسيه أمير للطريق وأسيه ولا يسمع الحسن البصري أمير للطريق وأسيه أمير للطريق وأسيه شيب الثوري أبو الزبير وشيب الثوري أبو الزبير وشيب الثوري أبو الزبير وشيب الثوري أبو الزبير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي والقارئ الأعمش والزهري والقارئ الأعمش والزهري والقارئ الأعمش والزهري والقارئ الأعمش والزهري أبو جرير جاء جرتي وابن جرير جابر الجوزي وسعادة والحسن البصري حميد الطويل والتيمي حميد الطويل والتيمي وشيم الثوري أبو الزبير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير والقاري الأعمش والزهري وابن جرير جابر الجرفي وابن جرير جابر الجرفي وسعيد والعسل البصري وغير الطويل والتيمي وغير الطويل والتيمي سفيان وابن عتيبة الحكم شريك لقاضي ابن إسحاق العلم شريك لقاضي ابن إسحاق العلم شريك للقاضي سلطانهم وابن عتيبة الحكم شريك لقاضي شريك للقاضي ابن إسحاق العلم وابن عتيبة الحكم شريك للقاضي ابن إسحاق العلم

Mọ̀mọ́ Mọ̀mọ́ Abúrúmọ̀ ibi Yúnusù Sẹ́yídún Kùlọ́ọ̀bù. Ibùnà Abìlí Òru bàtà Sẹ́yídún. Abu Ubaidi Yúnusù Sẹ́yídún. Ibùnà Abí Àrù bàtà Sẹ́yídún. Abu Ubaidi Yúnusù Sẹ́yídún. Ibùnà Abí Àrù bàtà Sẹ́yídún. Ibùnà Abí Àrù bàtà Sẹ́yídún. Kọ́ta àjàtún wal Hasan al-Basri. ميدن الطويل والتيم جنيد الطويل والتيم شيخ الثوري عبد الزبير مجيرة وطن أبي كثير مجيرة وطن أبي كثير والقاري العامش والزهري والقاري العامش والزهري وابن جرير جابر الجعفي وابن جرير جابر الجعفي سفيانهم وابن عتيبة وابن عتيبة الحكم شريك للقاضي ابن إسحاق العلم أبو عبيد يونس سعيد ابن أبي غربة تليد نعم Thank you. Thank you. البكر حميد الطويل والتيمي حميد الطويل والتيمي وشيم الثوري عبد الزبير مغيرة وابن أبي كثير والقاري الأعمش والزهري وابن جرير جابر الجرفي سفيانهم وابن عتيبة الحكم شريف القاضي ابن إسحاق العلم أبو عبيد يونس سعيد ابن أبي عروبة تليج وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد وابن أبي يحيى مع ميم كذا ميمون ومع ابن واقد هو الحسين <laughs> قل البراء أيوه. وابن أبي وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد وابن كذا يزيد <laughs> وابن أبي خالد وابن أبي يحيى كذا ميمون وابن أبي يحيى كذا ميمون وابن أبي يحيى كذا ميمون وابن أبي يحيى كذا ميمون وابن أبي يحيى كذا ميمون مع ابن واقد ولد زيد مع ابن واقد ولد زيد معظم واحد هو الحسين وعدد واحد هو الحسين وعدد واحد هو الحسين وعدد واحد هو الحسين قتادة والحسن البصري حميد الطويل والتيمي حميد الطويل والتيمي هشام الثوري أبو الزبير هشام الثوري أبو الزبير مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير القال الأعمش والزوري القال الأعمش والزهري أبو جرير جابر الجرفي وابن جرير جابر الجرفي روي عنهم وابن عتيبة الحكم روي وابن عتيبة الحكم القاضي ابن إسحاق العلم القاضي ابن إسحاق العلم أبو عبيدي يونس سعيد أبو عبيدي يونس سعيد ابن أبي عروبة سعيد ابن أبي عروبة سعيد وابن أبي خالد الوليد وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد وابن وابن يحيى كذا ميمون وابن أبي يحيى كذا سيفون وابن أبي يحيى كذا ميمون مع ابن واحد هو الحسين مع ابن واحد هو الحسين تمام أو واحد مثل ما قلت Kini, yóò ṣe àwọn kàkà lójú àtọ́pọ̀ ọyá bí sílẹ̀. Thank you. وزيد قتادة والحسن البصري حميد بن طويل والتيمي هشيم السعد أبو الزبير أبو الزبير مغيرة وابن أبي كثير والقاري الأعمش والزهري وابن جرير جابر الجوفي سفيانهم وابن عطيبة الحكم شريك للقاضي ابن حسعاق العلم. طيب ما أول من صنف في سيرة الرسول السيرة النبوية لأن إذا كان قطع نبي جو ابن إسحاق لكن هو مدلس آه. آه. أما توسي السيرة النبوية أو فاكبر وعديد لين رنواتي صحيح السيرة النبوية آه. نعم أبو زيد يونس سعيد ابن أبي حروبة سليد àwọn àfá ìwé ìsáfà burúkú o in láàfin mọ̀ pé jágbàjàgbà ní ọ̀sọ̀ ní mẹ́ríkàlì o àwọn tí ń bẹnu wọn ń ṣàrán pàtàkì wọn sẹ́rù wọn ń bẹnu wọn ẹn tó kú sórí ìran o ṣe pé gbogbo ṣùgbọ́n ẹ̀sìn wa o ẹ̀sìn wa kọ̀sánú ẹni àdánwò bá kàn káwà yòókù ilé wọn náà ṣé ọ̀rọ̀ ń pè à èèyàn lọ kí ó pọ̀ wọ́rọ́wọ́rọ́ ní sì ń kọ́ gba àwọn ẹlẹ́kọ̀ọ́ ó sì há kí ó pè sí kéke tí a sì ń sábà ní lọ́tọ̀ lọ́sí ń bọ̀ láàrẹ̀ bá ṣe nígbà tí ó dìde ààrẹ yẹn ọlọ́run ti fọ́máàtì ọpọlọ rẹ̀ lọ́ba di wípé ìtọ́ba jẹ́ márùn-ún àgbà ní ìrántí ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ọ̀nà méjì làwọn ọkọ̀ ẹ̀ka àwọn ọkọ̀ àwọn ọ̀pá àwọn ọmọ abẹ́rẹ́ sàmì sáàbẹ̀ jọ máa ronú nítorí ilẹ̀ sí náà ló pìlẹ̀ sí ìfà o ọ̀nà sára fa ọ̀nà lánàá so àwọn sẹ́sìn wà gbàgbé pé kákẹ́dùn kákún ẹnìkan lọ lórí àdánwò rẹ̀ káwọn èkó fi wọ ṣé wọ́n ní tó so náà sọ́fẹ̀ ni kì í sọ́fẹ̀ yọ gbàgbé lọ́dọ̀ ọlọ́run so àjẹ́ wípé ọlọ́run ló fún ní religion arrest mẹ́ta tẹ́sí ma ọmọ ìsàrọ̀ mọ́ sí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ wọ́n àbúrò náà nìkan náà làfá omi ìsinmi ló ti dáhùn àti ilẹ̀ lárọ́wá sí méjì ọlọ́dúnṣàánú rẹ̀ ó kẹ́kọ̀ọ́ tán náà ó sì kò sí àdé rẹ̀ kò sì sí ọ̀nà mímọ̀ jù sí àìná sí náà nìkan níṣì ti wáyé láǹfààní ìlànà ọmọ kan bá lé òkè wà sádùúgbò òkìtì bọ́sẹ̀ kù lé baba dàbàdà ẹjẹ́ àfin náà má bá dáná àfi làwò iná sáájú ògbó tí a wọ́n wá ní pé ọ̀wọ̀ wọn bá tó kù sórí àfa náà ní ọ̀wọ̀ wọn bá ti rí harí iná ló kù àti wá lé máa sọ nǹkan tó tó pọ̀ jù bá ń lọ kò sì mọ́ ẹ̀dàgbà ẹ̀wá kò sí ní tá lékeleke kọ́ mọ́ wàá lu wa o àbá ti sọ fún wa èsì mọ́ gbọ́dọ̀ jù bá lọ tọ́lọ́run ló má dàgbé ìwà ìrọ̀ tẹ́ni gbogbo bá dé padà ẹ máa gbàlẹ̀ fún ẹ̀sìn torí wípé ẹ gbọ́dọ̀ sọ wípé àdánwò ẹ nìkan pìtìtì tẹ́ pìtì rẹ̀ lẹ́yìn òkú òkìtì lẹ́kọ̀ọ́ náà ẹ̀sìn wọ̀ sọ́bà wọn. so a gbọ́dọ̀ kí ìsara so yóò máa wà lẹ́mìí wa wípé àmánà ìdìníyà òun là ń kọ́ níbi àlámà yìí ìyẹn láì tààrà tó bá tó táyé mọ̀ kan máa ṣíwá sí nǹkan kan a ń pè ní awhamul muhaddithina as-siqat hmm. kí sí tí àfihàn máa ń kà téyìn òníyàn pọ̀ ní kọ́dà ẹ̀ẹ́pọ̀ náà fílà ẹ̀ẹ́pọ̀ ládùá ó ń là sí gbogbo àwọn àfa nígbà tó lórí mi ti ẹ̀zà látò wọn kìí ṣe pé so níbi ìwáyà ni níbi tútù nǹkan kan ni nínú tí o pé èèyàn náà mọ̀ pé ah, òótọ́ ni tọ́lọ́ bá fẹ́ gbé kí ó mímọ̀ ó ṣe mistake ìmọ̀ náà ló tún fi bò lójú. mo ò fẹ́ mi wọ́n bí wọ́n léèrè ìjọkàn wípé tò láti ń pọ̀ lọ́dọ̀ wọn kí wàá ní kúkúmù kóbìnrin ó fi kún irun rẹ̀ lẹ́nu tó jẹ́ wípé àárẹ̀ ló ṣe tí òun ti já tó sì jẹ́ wípé nífọ̀ọ́ lè ṣẹlẹ̀ tọ́kọ bá ń rí parabáwọn nífọ̀ọ́ nìkẹ́ ní èèyàn ọmọ sí lára ẹni ti jìmọ̀ tí ó fi wá padà lọ níbi sí ọ̀la ọ̀nà tí ọ̀bẹ̀ ìjàmbá wọn kó yà ti kọ́ rẹ̀ kọ́kọ́ rẹ̀ ọmọ bá a bẹ́ẹ̀ sì ni ìwáyà ọmọ sálámà ìta obìnrin àǹsọ́ọ̀rì tó wá bèrè jẹ̀dẹ̀ náà tó wá bèrè lọ ṣùgbọ́n wà kí n tí bàbá ń rí ó ti borí ọkọ̀ wọn táìmù kí ni wà kí bí ẹ ti ń kọ́ra wọn lọ́rùn lẹ́ lágbá pé ah, so táwọn èyí táwọn àwọn àṣùkà ah, nígbà tí ìjọba ló sọ fún ìjọba hmm. àwọn tẹ́ ń wòye kò sí ọ̀kọ̀ọ̀kan wọn tí wọ́n bá mú kalẹ̀ kò sí wọn láyé o ah, ẹ̀dùpọ̀fí ọ̀bá mú ò sí o àwọn eléyìí gbogbo bí wọ́n ṣe wà láyé bàbá dámà wọn ò fi ẹni tó lè kó bàtà wọn o ṣùgbọ́n wọ́n pé ìgbà tí ń kọ̀ kánlẹ̀ nínú tí wọ́n fi dáṣẹ́ sí àmì tẹ́kì mẹ́mbẹ̀ mi tẹ́kì mi àwọn àdàkọ̀ wọ́n bá ní àwọn ìṣàfàmù èèyàn lè pariwo àwọn èyí àti sí Thank you.

شريف القاضي وشريف شريف القاضي ابن إسحاق العلم أبو عبيد يونس سعيد ابن أبي عروبة الدليل ابن أبي عروبة الدليل وابن أبي خالد وليد وليد وابن مسلم كذا يزيد وابن أبي يحيى كذا

الأعمش والزوري والقاضي الأعمش والزوري وبالأعمش والزوري وابن جرير جابر الزوري سفيان وابن هزيمة الحكم شريك للقاضي بن إسحاق العلم أبو أبو أبو عبيد يونس الدعيم ابن أبي àwọn bá ta pẹ̀lú ìlú. Wàbí àbíkọ́ lídì wálìdù. Wàbí àbíkọ́ lídì nílùú wàlídù. Wàbí Mùsùlùmí kádà yẹ̀lídù. Wàbí àbí yáyá kádà Maimunu Màánu Akin wálì. Wàbí máa máa gùn wá. Màá bí mi. Màá bí mi wá kìíní wàlì Hùsẹ́yìn wàlì Hùsẹ́yìn. فلكم والحفظ من قبله وميل منك طويل وطيب مشرب منك ويأخذ الصبيل مبيرة وفاء في التكبير القول عاش وسوري مخرج من مخرج من كتاب لأنه ورنه في المصيحة شريك من قرابيب الإسحاق العلم أبو قبيلي السعيد ابن أبي عروة سعيد وابن أبي وليد وابن مسلم كذا قبل أبي يحيى ذا ميمون وعبد الواقد هو الحسين òtútù agini yóò ẹkùn ìtẹ́ka ẹkùn ìtẹ́ka mo ti ara fòlú òtútù à ẹ́ kìí bí n gbé ẹgbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ ẹgbẹ́ التوكيل والسلم شيء مستوى أبي مغفرة وابن أبي الكثير والقولي أعوش والقول أكون جليل جابر الشعبي يمنه وابن عتيبة الحكم شريك من قرد ابن إسحاق العرب أبو عبيد يونس الساعد يونس الساعد ابن أبي عروبة تجيب وابن أبي خالد وابن وابن مسلم كذا يزيد وابن أبي يحيى كذا ميمون مع كل واحد هو الحسين فالقال أحمد والسوري فاتو جري رجال الجرحي سفي أبوه فاتو سيد الأعلام شريك للقاضي في حق العالم حق ليله سعيد ابن أبي أبوه الأنساني وابن أبي خالد الوليد o é Lúcio vem cada recebido, o árbitro, o árbitro Rabia, que é cada membro no mar, mas o é marido, o árbitro, o árbitro, o árbitro, o árbitro, o árbitro, o árbitro, o árbitro, Thank you. وبه الأمور منهجة قال أحمد والدوري فوجد في كتاب الجوزي سبحانه وتعالى كيف تعتبر شريف كل قائد من هذا العالم بلوغ إن أين حديث القرآن يعني ما في مركز حديث حديث حديث القرآن والله بجوا بارك الله فيك والحسن من الطويل والسميع عن جميع الثوب عن الشبيب مدير وجوء التأثير سبيانه مدير وجوء التأثير Wàlẹ́ ìdọ́wà kàtí ìrìnàtí tí ń fún tẹ́mìlì ṣe ń wà jẹ́ gbogbo ẹ̀rẹ́ wáyé rẹ̀. ọ̀yá ẹjọ́ òjò òtù ọkà ọkà mú balẹ̀ sótù nkàmà nkàmà tí ọba ti ronú ilé àwòyọ́ ọkà bákàlọ́ fi wọ́n ní ẹ̀sìn ìdáni amátọ̀gọ̀ مغيرة وامرأة شديد والخاطئ أعمش والزهري وامرأة كثير والقارئ أعمش والزهري وابن أبي ọkùnrin náà mọ̀ sọ pé ẹ̀ tí a? Òun sí mọ̀ pé tí ìyá بسم الله قتادة والحسن البصري قتادة والحسن البصري أبين الطويل والتيمي أبين الطويل والتيمي هشيم الثوري أبو الزبيري هشيم الثوري أبو الزبيري مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير القاري الأعمش والزهري القاري الأعمش ابن جرير جاد الجنفي وابن جاد الجنفي وابن أتيبة الحكم شريك بالقاضي ابن إسحاق العلم أبو عبيدي يونس سعيد ابن أبي حرمة سليد وابن أبي يحيى وابن أبي خالد الوليد وابن مسلم كذا يزيد ونون للكلا يزيد وابن أبي يحيى كذا ميمون وابن أبي يحيى كذا ميمون وعون واقد هو الحسين وعون واقد هو الحسين Adé pọ̀ bí ó gbé, gbogbo mo wá ń tẹ̀lé parí rẹ̀ o. Kí ẹ máa ẹ̀yìn o, yìí ìdí tàbí sọ àwọn ọ̀rọ̀ kan tó gbé adé bẹ́ẹ̀ àyíṣà lára máa àwa náà ti rí last dam tí mo sọ báyìí tí ó dùn á sì mú bí ṣe lè láì sáárà gbogbo ẹni mùsùlùmí láìpẹ́ sí ẹ̀pẹ̀sẹ̀ ẹ̀tí bọ́ọ̀kì jẹ́rẹ̀ náà lè kí lánàá ẹ̀yìn tí àjọ ń gbélé nínú ní ọ̀rọ̀ tó dáa ní ẹ̀rọ mẹ́pọ̀ so ọ̀bọ̀rẹ́ ìdáwó fi wá sí kò ń jẹ́ àwọn tí a ti nígbìmọ̀ rí ọ̀dí ẹ̀bù kó wà rí ọ̀yọ́ ẹ̀sẹ̀ ìbá mi sọ fún ara bó mọ́lù

Mm-hmm.